عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن الحبيب العظيم وكما حث ورغب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أننا نعيش في مجتمع يسود فيه الجهل ويسود فيه آه، انتهاك محارم الله سبحانه وتعالى والبدع والضلالات ولا ينجو من ذلك كله إلا طلب العلم الشرعي ولعدل ذلك نجد أن الله سبحانه وتعالى بدأ رسالته إلى النبي صلى الله عليه وسلم بما يتعلق بالعلم حيث قال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وهذه هي الآيات التي آه هي الآيات آه، الأول التي نزلت على النبي صلى الله عليه وسلم في غار الحراء وهذا إن دل على شيء فإنما يدل على أهمية العلم وأهمية طلبه في حياة المرء والإنسان المسلم لا يستطيع أن يعبد الله سبحانه وتعالى على الوجه اللائق إلا بالعلم العلم الصحيح وهذا العلم عباد الله يجب تعلمه ويجب طلبه إنما العلم بالتعلم والعلم آه، بالأمور الدينية لا يسوء أحد لا يسوء أحدا من المسلمين جهله ولا تقول أنا كبير أنا متقدم في السن ولأجل ذلك لا أسلب العلم لا بد لنا أن نسلب العلم قدر ما نعبد الله سبحانه وتعالى به وذلك لأن الله, لأن الله سبحانه وتعالى قال في الحديث القدسي فاعرفوني قبل أن تعبدوني لا بد من معرفة الله سبحانه وتعالى قبل الشروع في في عبادته لأنك إذا لم تعرف الله سبحانه وتعالى قد تعبد الله سبحانه وتعالى بما فيه شرك وبما فيه معصية ولذلك يجب علينا أن نعتني بطلب العلم اعتناعا آه، اعتناعا كبيرا واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم صح عنه أنه قال طلب العلم فريضة على كل مسلم ومسلمة مسلم ومسلمة أنت إما أنت كبير أو صغير أو امرأة أو رجل لا بد لك أن تطلب العلم العلم الذي تعبد الله, تعبد الله سبحانه وتعالى به وذلك لأن الله سبحانه وتعالى خلقنا لعبادته كلفنا بالعبادة ولا سبيل إلى عبادة الله سبحانه وتعالى على الوجه الأكمل إلا بطلب العلم واعلموا عباد الله أن العلم الضروري التي الذي ينبغي لنا أن نسلبه آه، يتفرع إلى ثلاثة آه، فروع الفرع الأول معرفة الله لا بد للعبد أن يعرف الله سبحانه وتعالى إذا لم تعرف ربك وكيف تعبد ربك لا بد من معرفة الله سبحانه وتعالى تعرف وكيف تعرف الله سبحانه وتعالى لا تعرفه إلا بواسطة كتابه الذي أنزله على نبيه صلى الله عليه وسلم وبواسطة نبيه صلى الله عليه وسلم ومن عرف الله سبحانه وتعالى بغير هذين السببين فليعلم أنه لا يعرف الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى وصف نفسه لنا في القرآن العظيم ومن أكبر آه، وصف الله سبحانه وتعالى ما ورد في سورة الإخلاص حيث قال الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وفي هذه الصورة وصف الله سبحانه وتعالى نفسه للنبي صلى الله عليه وسلم أولا ثم لجميع الأمة المحمدية آه، وصف الله سبحانه وتعالى نفسه لنا بأنه هو الأحد الصمد الذي يحتاج إليه العباد يحتاج إليه الخلق كله ولا يحتاج إلى أحد هو القائم بنفسه وهو الذي لم يلد لم يلد ولم يولد ولا يحتاج إلى صاحبه الذي لم يلد ولم يولد وكيف يحتاج إلى صاحبه كيف يحتاج إلى زوجة ولم يكن له كفوا أحد وليس أحد من العباد يعني كفوا لله سبحانه وتعالى أي لا مثيل له سبحانه وتعالى وكذلك ينبغي أن نعرف ما أمر الله سبحانه وتعالى به من الأوامر وكذلك يجب علينا أن نعرف ما نهى الله سبحانه وتعالى عنه من النواهي وأكبر ذلك الشرك بالله سبحانه وتعالى ومن لم يعرف هذه الأشياء فكيف يعبد الله سبحانه وتعالى على الوجه اللائق ولذلك نجد بعض الناس يدعون بأنهم يعبدون الله سبحانه وتعالى ويعصونه ويشركون بالله سبحانه وتعالى يدعون أسماء ما أنزل الله سبحانه وتعالى بها من سلطان ومع ذلك يقولون يتقربون إلى الله سبحانه وتعالى بهذه الأسماء التي لم يرد عليها آه، دليل لا من القرآن ولا من, ولا من السنة وهذا يعني من فتنة الجهل بالله سبحانه وتعالى هذا هو الأول يجب علينا أن نعرف الله سبحانه وتعالى إذا عرفت الله سبحانه وتعالى حق المعرفة آه، تستطيع وتتمكن من عبادة الله سبحانه وتعالى على الوجه الصحيح وكذلك يجب علينا أن نسلب العلم فيما يتعلق بنبينا محمد صلى الله عليه وسلم الذي أرسله الله سبحانه وتعالى إلينا ولولا النبي صلى الله عليه وسلم ما عرفنا الإسلام وما عرفنا القرآن وما عرفنا الأوامر ولا النواهي لأن النبي صلى الله عليه وسلم هو الواسطة بيننا وبين الله سبحانه وتعالى ولأجل ذلك يجب علينا أن نعرفه نعرف سيرة النبي صلى الله عليه وسلم ونعرف الدين الذي جاء به النبي صلى الله عليه وسلم وبذلك نستطيع أن نعبد الله سبحانه وتعالى ويقوم الاتصال بيننا وبين الله سبحانه وتعالى لأن الجهل بمحمد صلى الله عليه وسلم آه، بالجهل الجهل بالنبي صلى الله عليه وسلم يصل إلى الانقطاع بيننا وبين الله سبحانه وتعالى لأنه صلى الله عليه وسلم هو الواصل بيننا وبين الله سبحانه وتعالى وإذا عرفنا النبي صلى الله عليه وسلم إذا عرفنا سيرته ولا بد أن نعبد الله سبحانه وتعالى على ما جاءنا به النبي صلى الله عليه وسلم نتبع بسنة النبي صلى الله عليه وسلم ونتابعه أفعالنا وأقوالنا واعتقاداتنا وعباداتنا جميعا نتابع النبي صلى صلى الله عليه وسلم بذلك ونجتنب ما نهى النبي صلى الله عليه عنه وزجا وبهذا يعني نكون قد عرفنا النبي صلى الله عليه وسلم ونعبد الله سبحانه وتعالى على سنته ولا نعبد الله سبحانه وتعالى بغير ما شرعه أو بغير ما جاء به النبي صلى الله عليه وسلم من الدين لا نبتدئ في دين الله سبحانه وتعالى وكذلك يجب علينا وينبغي بل يلزمنا أن نعرف آه، دين الإسلام بالأدلة نعرف دين الإسلام بالأدلة بدءا من الإيمان من أركان الإيمان نعرف أركان الإيمان بالأدلة من القرآن ومن السنة النبوية المطهرة وكذلك نعرف الإسلام نعرف أركان الإسلام بالأدلة من الكتاب والسنة وكذلك جميع ما يتعلق بديننا الإسلامي لابد لنا أن نعرف الأدلة وبذلك نعبد الله سبحانه وتعالى على بصيرة نعبد الله سبحانه وتعالى مع الأدلة ولا نعبد الله سبحانه وتعالى عادة ولا نعبد الله سبحانه وتعالى كما وجدنا عليه آباءنا وإن خالف ذلك ما جاء به النبي صلى الله عليه وسلم وهذه الأمور الثلاثة يجب علينا الاعتناء بها وبهذه الأمور آه، يقوم ديننا وبهذه الأمور نقول نعبد الله سبحانه وتعالى على ما جاء به النبي صلى الله عليه وسلم أدوكم الله سبحانه وتعالى أتركاتك فمو النبي محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى عليكم كارين عليكم ولي أجنجتان أبي الله سبحانه وتعالى كما سأبوا أنباوا سأبي النبي أتبقى وتبقى لو إلى النبي صلى الله عليه وسلم فلو دودو تيوب تجاوب إلى القيامة àbí ọlọ́wọ́ bá rí kí ọlá nínú ọlá rẹ̀ nínú ọkàn ṣoṣo rẹ̀ kó mọ́sà ká wà náà fún ẹnìkọ̀ọ̀kan wà náà nínú àwọn tí ìkẹ́nà ó kárí ẹ̀yọ́rú sí ọlọ́wọ́ bá rí kí ọlá gẹ́gẹ́ bí a ṣe máa ń ra wa létí <clears throat> ní gbogbo ọgbà nípa pé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èdè ń al-Qur'an òun ni olórí gbogbo ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa ti síwájú ìlànà nabi sallallahu alaihi wasallam òun ni eléri gbogbo ìlànà tá a gbọ́dọ̀ jọ́sìn fún nabi sallallahu alaihi wasallam nabi mú káwà lọ lè máa bákan náà tó ogun tàbá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn kálọ lè máa ike anú ní kò sí ìyọ́nà ọlọ́run ọba àlékẹ́ ọlá ń bẹ kálọ lè máa ipé ìmá gbéyàn lọ sínú bínú ọlọ́run ní ìsì máa gbéyàn lọ sínú ìyàtọ̀ bá díjọ́ gbídàlì kìyàmà ẹ̀yà rúsìn ọlọ́run ọba àlékẹ́ ọlá ẹwà jẹ́ kálọ lè máa lámàdájú ipé ìpáyọ̀ ọlọ́run ọba bákanáà anábì sallallahu alaihi wasallam anábì náà ma ń ṣe wá lójú kòkòrò ìwé ká bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní gbogbo orí kíbi tàbá ti bára wa ní gbogbo àyíká ìtàbá wà ní gbogbo òsìsí tàbá wà

ẹ̀rùsìn ọlọ́wọ́ bá alikọ́lá ẹwà ẹjíká lọ lè máa ipé àwùjọ tàà wà ń bẹ̀ ikò sí èméjì ń bẹ̀ ipé à ń sẹ̀mí nínú eríṣiríṣi ìbàjẹ́ láwùjọ tàà wà ń bẹ̀ yìí à ń sẹ̀mí nínú eríṣiríṣi àdádálẹ̀ nínú àwùjọ tàà wà ń bẹ̀ yìí à ń sẹ̀mí lórí oríṣiríṣi nǹkan tọ́lọ̀wọ́ bá alikọ́lá nínú àwọn tọ́lọ̀ ní kájìnà sí òun náà ni gbogbo wa gbogbo àwọn nǹkan wọ̀nyí kò túmọ̀ sí nǹkan kan tó tayọ yí pé àìmọ̀kan òun náà ló fà tó ń kálukú bí ń rì sí gbogbo àwọn nǹkan tàà ń sọ yìí kò túmọ̀ sí nǹkan kan tó tayọ pé èèyàn rìn létí bèbè ìbínú ọlọ́run ọba àríkẹ́ọlá dókó lọ́lọ́run bá ń pàṣẹ bí yóò bá tẹ̀lé àbí tọ́lọ́run ọba àríkẹ́ọlá àdánwò eríṣiríṣi èyí láàrin tàà fojú rí láwùjọ yìí kò sí tó lè gbé wa kó bẹ́ẹ̀ tó tayọ pé kálọ̀ lè wá ìmọ̀ ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn fún Ọlọ́run ọba àríkíọlá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó lálàáfíà kálọ̀ lè wá eléyìí nìkan ṣoṣo òun náà ló lè là wá kúrò nínú wàhálà òun náà ni ó là wá kúrò nínú fìtínà eríṣiríṣi tá a bá ń gbọ́ eríṣiríṣi káàkiri a rí àwọn tí wọ́n ń pera wọn láàfáà ara àwọn tí wọ́n máa sàfikì ara lọ síbi mímọ̀ tó jẹ́ pé <clears throat> gbogbo àwọn nǹkan tí wọ́n máa dánwò àtàwọn nǹkan tí wọ́n máa sọ jáde lẹ́nu nínú ọ̀rọ̀ ẹni tí ò nímọ̀ gan yóò máa wò pé á ah, eléyìí máa kọjú yóò máa wò pé eléyìí máa lágbára bí ká máa ríyàn tí ó máa sọ pé gbogbo ọmọ lọ ní pátápátá iná ọlọ́run déèwọ̀ fún gbogbo ọmọ lọ ní pátápátá àfi tó bá sọ fọ́lọ̀ ń kún fẹ́ wọ́ná lókù ọmọ lọ kankan tí ó wọ́ná òsí ẹ̀dàkùngbó láti gbogbo eléyìí àìmọ̀kan yìí <clears throat> tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àdìọ́kàn rẹ̀ òun náà ní ń kó ìsànjẹ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò jáwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo àwọn ọmọ lọ ní pátápátá àfáà ni wá kọ́lé ewúrẹ́ ni eléyìn wá jòkó síbẹ̀ pé àfáà ni wá kò ní lọlẹ̀ wá ìmọ̀ tí ó ṣe láǹfààní nínú ẹ̀sìn yóò máa wá jọ́sìn fọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá lórí bó ṣe ni ibẹ̀ náà ni ó tẹ̀ sí wọn bí dìde kó níbi gbogbo orú àwọn àtànjẹ báyìí ká lọ lè wá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá àlékiọlá ẹ̀rí ẹ̀sìn ká wá ìmọ̀ nípa ẹ̀sìn yìí túláàsì òun náà ni gbogbo àpátápátá nítorí pé ń tọ́lọ̀ọ̀bà torí ẹ̀dá sáyé òun náà ká jọ́sìn fún ọlọ́run bá àlékiọlá kájọ́sìn fọ́lọ́wọ́ bá alékiọlá lóhun nìkan ṣoṣo òun náà lọ́lọ́wọ́ bá alékiọlá torí ẹ̀dá wa gẹ́gbé sọ fún wa nínú al-Qur'an pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ bá alékiọlá lóhun ò dáàlì jẹ̀ náà tèyàn torí nǹkan kan àbí torí kama jọ́sìn fọ́lọ́wọ́ bá alékiọlá báwo la ṣe wá fẹ́ jọ́sìn fọ́lọ́wọ́ bá alékiọlá láì nímà báwo la ṣe fẹ́ mọ̀ ọlọ́wọ́ bá alékiọlá ní àlejọ́lá ìmọ̀ yíò wá yọ ẹnìkan kan lẹ́ ẹnìkan kan ò gbọ́dọ̀ sa ìmọ̀ kan nípa ìmọ̀tá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o gbọ́dọ̀ sọ pé wọ́n ti dàgbà o gbọ́dọ̀ sọ pé wọ́n ti kọjá mímọ̀ o gbọ́dọ̀ sọ pé kò sásìkò fún ọmọ tún láàfì òun náà ní kéyìn ó ní ìmọ̀ níwọ̀nba tí yóò fi jọ́sìn fún ọlọ́run ọba àlekíọlá níwọ̀nba tí yóò fi tẹ̀lé alukur'an tí yẹn bá wá ṣe aláìsí yẹn bá wá gbérú eléyìí jù sílẹ̀ tí ó wá wá ìmọ̀ yìí tí ó fi tún ẹ̀sìn ara irú ẹni báwọn kò ní sí àwíjàre kan fún lọ́dọ̀ ọlọ́run ọba àríkíọlá látara pé kíni látara pé ó fi ìwà ìmọ̀ tí ó fi jọ́sìn fún ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó gbé jù sílẹ̀ tí ó wà lóhun mọ̀ nípa rẹ̀ ní tó kí ní ojú mọ̀ nípa rẹ̀ nígbà tó wà láwùjọ sáwọn onímọ̀ wà ó wà láwùjọ tí ẹ̀kọ́ wà ó wà láwùjọ tí ó ti béèrè lọ́dọ̀ àwọn ni ìdájú eléyìí kí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ nípa eléyìí ogoro àwọn nǹkan wọ̀nyí tẹ́yìn ọba wá ìmọ̀ nípa rẹ̀ tó bá gbé jù sílẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kò ní fi kò sí fún yàn ní àwíjàre kankan tẹ́yìn ó gbé kalẹ̀ níwájú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó bá dijọ́ gbé dàrú kìyàmá ẹ̀wà rí ìmọ̀ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ̀rí pé tá a bá lọ lè wọnú alukur'an ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ fún wa nípa ìmà ìmà tọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá sọ fún wa náà ní ìmà ẹ̀sìn ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ní aliyasta wìlẹ̀dínà ya alamun awọ́lẹ̀dínà láyà alamun ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ní àwọn tí wọ́n nímà àwọn tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n wá ṣe láyé àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ́sìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá ìjá alẹ́ tí wọ́n wé àwọn tí wọ́n nímà nípa tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá torí ẹ̀dá wọn tí wọ́n jọ́sìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá sáà lè fi wọ́n wéra wọn wọn ò tẹ́ fi wéra wọn ẹ̀rì pọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá tún sọ fún wa níbòmí ẹ̀ntà bá sọ fún pé kó bẹ̀rù ọlọ́run tí ó sì mọ ọlọ́run tẹ ní kó ẹ̀dàkùn bó lẹ̀rù ọlọ́run ó ṣe bàá bó ni ó ṣe páyà ọlọ́run ọba àríkíọlá torí pé ọba tí ẹ̀ ni ó bẹ̀rù gan kò máa kò mọ̀ kí ni ọlọ́run ọba àríkíọlá lágbára láti ṣe kò mọ̀ pé ọlọ́run ọba àríkíọlá lágbára láti lórí gbogbo nǹkan pátápátá irú ẹni báwọn ẹwà ní tí ó kọ́kọ́ bèèrè lọ́wọ́ iná ní pé ta lọ́lọ́run jẹ́ ní kóhùn bẹ̀rù so tún láti àfikín yóò ṣe gíní àfikín yóò wá ìmọ̀ nípa ọlọ́run ọba àríkíọlá àìnímọ̀ nípa ọlọ́run ọba àríkíọlá òun náà lẹ́lòmí ò fi bẹ̀rù Ṣàngó ju ọlọ́run ọba àríkíọlá lọ ẹlòmí bẹ̀rù Ọya ju ọlọ́run ọba àríkíọlá lọ tó bá ní kẹ́lòmí ò búra pẹ̀lú ọlọ́run lérí irọ́ yóò sì búra pẹ̀lú ọlọ́run kọ́lá yóò tún gbé Kùránì àmọ́ tó bá ní kó búra pẹ̀lú èṣù àbíkán ní kó búra pẹ̀lú Ṣàngó ẹ yóò àlekíọ́lá òun náà ló fà tó fi jẹ́ pé ó lè búra pẹ̀lú ọlọ́run lérí irọ́ àmọ́ kò lè búra lérí pẹ̀lú Ṣàngó lórí irọ́ nítorí pé bẹ̀rù Ṣàngó so tún láti òun náà nìkan kọ́kọ́ wá ìmà <clears throat> nípa bó láti mọ ọlọ́run ọba àlekíọ́lá eléyìí òun náà làkọ́kọ́ fún oníkálukú wa ká mọ ọlọ́run ọba àlekíọ́lá ká nímọ̀ nípa rẹ̀ ìmọ̀ ọlọ́run ọba àlekíọ́lá yìí òun náà ni ó mú wa máa páyà rẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run ọba ni àwọn àwọn tí wọ́n ní mọ̀ nípa ọlọ́wọ́ ọba àríkíọlá wọ́n mọ̀ pé wọ́n mọ̀ bíyà ọlọ́wọ́ ọba àríkíọlá ti tó bẹ́yàn bá sí wọ́n tẹ̀síwájú nínú mọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ọlọ́wọ́ ọba àríkíọlá ti máa bàyàn tó tí a bá ń ka alùkùránì tí ó bá mọ̀ súnmọ́ rẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀bá alékiọlá rẹ̀ ò ní tó ẹni tí ń ka alùkùránì tó mọ̀ súnmọ́ tí ń ká orí ibi tọ́lọ́ọ̀bá alékiọlá tí ń ròyìn iná eréjìrìtì ìyà tí ń bẹ fáwọn ọmọ alé náà bóòlẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá òṣè nígbà ó mọ ìròyìn tọ́lọ́ọ̀bá alékiọlá ròyìn nípa náà àwọn tí ó mú ni gbogbo tó ti mọ̀ nípa alékiọlá àìnímọ̀ nípa ọlọ́run in ṣe sábà bí ìmọ̀ láyà tọ́lọ́wọ́ bá àríkíọlá àìnímọ̀ nípa ọlọ́run bá àríkíọlá in ṣe sábà bí ìmọ̀ òwà bí ìgbà tó yẹ pé kò sí tọ́lọ́wọ́ bá àríkíọlá ó ṣe fún yàn so in táwà bí tó ogun eléyìí òun náà ní ká kọ́kọ́ wá ìmọ̀ nípa ọlọ́run bá àríkíọlá tá a bá fẹ́ wá ìmọ̀ nípa ọlọ́run bá àríkíọlá ọlọ́run bá àríkíọlá gan júwe fún anú alukur'an ó ní ẹmọ ohun síwájú kẹ tó jọ́sìn fún wọn fọ́lọ́run bá àríkíọlá tí èèyàn bá mọ́ ọlọ́run bá àríkíọlá tó wá lóhun jọ́sìn fọ́lọ́run yóò máa fi ẹbọ yóò sì máa kà á ẹwà àwọn tí wọ́n láwọn jọ́sìn fọ́lọ́run tí wọ́n lọ lọ irọ́ kiri káàsàárè wọ́n sì láwọn súnmọ́lọ́wọ́ bà lékiọlá wọ́n sì ń pera wọn ní wòlíì látara rẹ̀ pé àwọn di wòlíì wọ́n sì ń fẹ́rí balẹ̀ fún sàárè wọ́n sì ń korúkọ ṣéhù wọ́n sì ń ṣe ó gba àwọn kẹrì kìrìsì ẹbọ nínú ẹ̀sìn ọlọ́wọ́ bà lékiọlá tẹ bá wá wò wọ́n nínú ọkàn wọn wọ́n máa rí pé àwọn làwọn súnmọ́lọ́wọ́ jù nínú ọkàn wọn wọ́n máa rí pé àwọn mọ́ ju ẹlòmíì tí ò bá bá wọn ṣerú àwọn nǹkan tí wọ́n ń ṣe lọ kí ló fà á nítorí àìmọ̀kan nítorí pé wọn wá ìmọ̀ nípa ọlọ́run ọba àríkíọlá síwájú kọ́dúkọ́ wọn máa jọ́sìn fún ọlọ́run ọba àríkíọlá ẹ wá rí káwà mọ̀ ọlọ́run tàà ń sọ fúnra wa yìí àdúkátún lọ lè gbọ́ yé ká mọ̀ ọlọ́run tàà ń sọ yìí ká wá ìmọ̀ nípa ọlọ́run láàfin mọ̀ ọlọ́run kèé ṣe pé àṣírí kan òun náà lèyàn máa fi mọ̀ ọlọ́run kèé ṣe pé èyàn wà wọlé kádùwà kan àbí yóò máa wá sa iṣẹ́ kan àbí yóò máa wá pé àwọn orúkọ kan yóò wá ní òun lòó fi mọ̀ ọlọ́run òun náà lòó fi súnmọ́ àríkíọlá àfihàn ànábì sallallahu alaihi wasallam tiwa ẹwà rí ìmọ̀ nípa ọlọ́wọ́ bá alékiọlá yìí ẹ̀yẹn ọ̀nà tá gbà mọ́ ọlọ́wọ́ bá alékiọlá òun náà ní ọ̀nà tọ́lọ́wọ́ bá alékiọlá júwe ara rẹ̀ fún wa òun náà láàfin gbọ́dọ̀ sùn ká mọ̀ mọ̀ ìtumọ̀ nípa alukur'an túláàsì ní ká mọ̀ ìtumọ̀ nípa alukur'an nítorí pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alékiọlá ọba tó dá wa ní inú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alékiọlá á mọ́ ọlọ́wọ́ bá alékiọlá látara rẹ̀ inú ìtumọ̀ al-Qur'an a mọ̀ ta ni Allah subhanahu wa ta'ala a mọ̀ kí ni àwọn ìròyìn rẹ̀ a mọ̀ kí ni àwọn nǹkan tọ́lọ̀ ọba àríkẹ̀ọ́lá fẹ́ a sì mọ̀ kí ni àwọn nǹkan tọ́lọ̀ ọba àríkẹ̀ọ́lá ní ká jìnà sí a máa wàtà àbá mọ́ ogoro àwọn eléyìí ìtàn bá gbé lọ wá lọ́wọ́ òun náà láàmọ́ gba àbí ká sì máa ronú ká máa múrò ríwá fúnra wa láti fi júwe ọlọ́ọ̀bá àríkẹ̀ọ́lá kò sẹ́ni tó lè júwe ọlọ́ọ̀bá àríkẹ̀ọ́lá bí ọba tó dáwà tó júwe ara rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ̀ọ́lá júwe ara rẹ̀ fún wa nínú al-Qur'an nígbà táwọn Yahudi àwọn nígbà tí wọ́n sọ sọ fún àwọn ọba táàrí ẹ̀yìn tó wá júwe fún agbé ọba kan tuntun ká máa jọ́sìn fún ròyìn rẹ̀ fún wa ọlọ́run ọba alékiọlá wá sọ súrátìrì class kalifa nabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba alékiọlá ní kul huwa Allahu ahad ó ní ìrànàbí sọ fún pé allah yà ní ọba tí wọ́n béèrè tí wọ́n ní kí ìrànàbí sallallahu alaihi wasallam ròyìn fún ọ̀hún yìí ahad ọba ọ̀kan ṣoṣo ni àkọ́kọ́ nù nínú ta gbọdọ̀ mọ̀ nípa ọlọ́run ọba alékiọlá tá a bá wá ń ẹ̀wọ̀ ẹ̀já nípa sí ọlọ́run ọba àríkẹ́ ọlọ́ọ̀kan tó so ni ìjẹ́ ọ̀kan tó so ọlọ́run ọba àríkẹ́ ọlá yìí agbọ́dọ̀ mú ọlọ́kan ṣoṣo níbi gbogbo ọ̀nà ni a gbọ́dọ̀ pé ọlọ́run ní méjì níbi kankan a gbọdọ gbé agbọ́dọ̀ ọlọ́run bá àríkẹ́ọlá fún ẹ̀dá kan níbi kankan gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ọlọ́run bá àríkẹ́ọlá ni ká ní àdí ọkàn rẹ̀ fi ṣiṣẹ́ ṣe nínú ìgbésí wa Allahu ọlọ́run bá àríkẹ́ọlá tó wá

ọlọ́ọ̀bá àríkíọlá bá fún ọlọ́ọ̀bá àríkíọlá ní al-Samad òun náà lọba tó dádó al-Qa'imu bi nafsi òun náà ló dúó fúnra rẹ̀ ọba tí ò ní bùkátà sẹ́dá kankan gbogbo ẹ̀dá pátápátá ni wá ní bùkátà sí ẹ jẹ́ ká sọ ẹni tó bá rí bẹ́ẹ̀ mi ò ní bùkátà sẹ́ni kankan o gbogbo ẹ̀yìn gbogbo ilẹ̀ sí ní bùkátà sí mi táwa bá ronú dáadáa olówó tó rò pé òun ò ní gbèsè lọ́rùn olówó tó rò pé òun ò ní bùkátà sẹ́ni kankan ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pèsè gbogbo ògbésí ayé rẹ̀ òun tí wọ́n gbé irúgbìn tí wọ́n rà ẹ̀yìn ọjà tí wọ́n rà lọ́jà tí ń jẹun sóhun lóhun fúnra rẹ̀ kò sí ọ̀nà kan tí ọmọ ènìyàn tó fi lè yọra rẹ̀ kó lábẹ́ ìníbùkátà tọ́lọ̀ ọba àdìjọ́lá <clears throat> látara ìdí kálọ̀ lè máa ìpé Allah subhanahu wa ta'ala wa samad òun náà lọ́ba tí gbogbo ẹ̀dá ma ní bùkátà sí ọlọ́wọ́n bá alikẹ́lá lóyìn ara ẹ̀ bẹ́ẹ̀ lam yalid wa lam yulad ọlọ́wọ́n bá alikẹ́lá yìí kò bímá lam yalid kò bímá àwọn tí ń pè àpèmára ọmọ ọmọ ọlọ́wọ́n bá alikẹ́lá àwọn yahudi àwọn nasara àwọn yahudi tí wọ́n ń pè yosef lọ́mọ ọlọ́wọ́n bá alikẹ́lá àwọn nasara tí wọ́n ń pè ànábì isa lọ́mọ ọlọ́wọ́n bá tán pè jésù lọ́mọ ọlọ́wọ́n bá alikẹ́lá ọlọ́wọ́n ń dá ìsì fún wọn bẹ́ẹ̀ pé lam yalid yìí ọba tí ò bímá ni wàlámù yóò láti ẹni kankan ò ti bí ọlọ́run ọba àríkẹ́ọlá tàwàlà lè rí nínú tiwa bẹ́ẹ̀ tóun náà lè sọ wípé lam alid ẹ̀yẹn pé ìyìn bí ma wàlámù òun láti ẹni kankan ò ti bí ni ta ló lè wí bẹ́ẹ̀ nínú ẹ̀dá tọ́lọ́run ọba bá ni wọ́n wá ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá dá ìpìlẹ̀ wọn ó dá ìpìlẹ̀ tí wọ́n anábi adam aleyhisalam látara anábi adam àti àwà hawa gbogbo wa ń ṣe kíni gbogbo wa ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá wọn gbogbo ajáde lọ́kùnrin àti lóbìnrin so gẹ́gẹ́ reproduce wọn máa bí ẹ̀yìn áàsìdì pé wọ́n bí wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tí ẹ̀yìn gbọdọ̀ nígbàgbọ́ ẹ̀ nípa ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá ni ìròyìn ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá tó pí ọ̀ ní tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá fi ròyìn ara rẹ̀ tó jẹ́ pé ta bá fẹ́ mọ̀ nípa ọlọ́run àbíkálágbóyé àwọn ìròyìn dáadáa ọlọ́wọ́ ọlọ́wọ́ bá alikiola wá ní kò wá sí ẹni tó dàbí ọlọ́wọ́ bá alikiola kò sí masin fọ́lọ́wọ́ bá alikiola báwa ṣe wà ní sín kò sí ẹnìkan tó lè sọ pé kò sí rùmí láyé ẹ̀ kò sí rùmí nínú gbogbo ẹ̀dá ni ẹni ni ó ṣe ó kọjá àlà níbi ọ̀rọ̀ ni torí pé ọlọ́wọ́ bá alikiola òun nìkan náà ni òsirú ẹ̀ gbogbo ẹ̀dá tó bá wà a mọ̀ ríru ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá lówó ààrẹ tó lówó bí ẹ̀ kọ́lá àtúnra àwọn tó ní jùlọ bẹ́ẹ̀ bá lọ́lá bí ẹ̀ bá nípò ààrẹ ara àwọn tó ní bí iṣẹ́ ara àwọn tó ní jùlọ kò wá sí nǹkan tó ní tó fi wá sọ pé ìwọ nìkan òun náà ní kí ni ìwọ là níbi nǹkan yẹn ọlọ́run alikiola nìkan náà lọ bá so alikiola wá ròyìn rẹ̀ fún wa ara rẹ̀ fún wa ní suratul ikhlas inú àwọn ọ̀nà àkọ́kọ́ tàbí mọ ọlọ́run ọba alikiola nù tàbá mọ ọlọ́run nínú alukur'an a wà mọ ọlọ́run látara ipasẹ̀ anabi sallallahu alaihi wasallam bóòlù anabi ṣe júwe ọlọ́run ọba alikiola fún wa kìí ṣe pẹ́ nìkan ó kàn jòkó mìkan yóò kàn máa pàlọ́ fún wa yóò máa pé ọlọ́run ló kọ sọ́rọ̀ ọba àríkẹ́ọlá sọ́ra rẹ̀ àbí yóò máa ròyìn ọlọ́ọba àríkẹ́ọlá pẹ̀lú nǹkan tí ọlọ́ọba àríkẹ́ọlá tí ó fi ròyìn ara rẹ̀ aqulu ma tasma'unahu wa astaghfirullaha الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أنه يجب على كل مسلم ومسلمة الذي عرف أن الله سبحانه وتعالى خلقه من عجل عبادته يجب عليه أن يتعلم آه، دين الإسلام يتعلم كل ما يتعلق بدين الإسلام يبدأ من معرفة الله سبحانه وتعالى ثم معرفة, معرفة نبيه صلى الله عليه وسلم وكذلك معرفة دين الإسلام بالأدلة ومعرفة الله سبحانه وتعالى عباد الله كما بينا في الخطبة الأولى يجب علينا أن تقوم المعرفة على الأدلة الصحيحة من الكتاب والسنة لا نعرف الله سبحانه وتعالى إلا بواسطة القرآن وبواسطة نبيه صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ومعرفة الله سبحانه وتعالى هي أول الأمر إذا لم تعرف الله سبحانه وتعالى فكيف تدعي اتباع النبي صلى الله عليه وسلم وكيف تدعي اتباع دين, دين الإسلام الذي جاء به النبي صلى الله عليه وسلم من عند الله سبحانه وتعالى ولأجل ذلك يجب علينا عباد الله أن نعرف الله سبحانه وتعالى حق المعرفة وصحيح المعرفة أدوك اسم الله وبارك ولا أطرى إكاتك مع النبي صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى كم سبا موالكم كاري أتي عليكم ريا جين جتاري باو سابي النبي كم سكاني كوكوانا وكوانتي كأنه كاري أيارس الله وبارك ولا كبي أسين صفوا ìpè tó láti ní fún gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó sì pàlámà dájú pé tóun wá ṣe láyé òun náà ní kóun jọ́sìn fún ọlọ́run ọba àríkẹ́ọlá tó láti ní fún wa ká mọ̀ nípa ìjọsìn dáàmà ìjọsìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá tó láti ní fún wa ká mọ̀ nípa kí lọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá kí ló torí ẹ̀dá wa tó jẹ́ pé òun náà ní ìjọsìn bó láti wá mọ̀ àkọ́kọ́ rẹ̀ òun náà ní kákọ́ mọ̀ nípa Allah subhanahu wa ta'ala ọba tó dá gbogbo wa kò wá sọ́nà tàbí mọ̀ nípa Allah subhanahu wa ta'ala àbí ká mọ̀ látara ìpasẹ̀ bí Allah subhanahu wa ta'ala sí òyìn ara rẹ̀ fún wa nínú al-Qur'an àti báwo ni ànábì sallallahu alaihi wasallam bóòlà ànábì ṣe júwe Allah subhanahu wa ta'ala

ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tójú tẹ́yìn rẹ̀ náà lórí ròyìn fún wa nínú Al-Qur'an àmọ́ nítorí pé ẹni tí ò bá mọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá

sọ fún wọn pé dájúdájú èmi Allah subhanahu wa ta'ala anal ghafurur rahim ọba aláforíjì ní mí arrahim ọba oníkẹni ọlọ́run bá rí kí ọlá tó bá foríjì yàn tán níbi ẹ̀ṣẹ̀ tí yàn bá ṣẹ̀ yóò tún wá kẹ́yàn yóò tún fi ìkẹ́lẹ̀ fún yàn ọlọ́run ọba àríkẹ́ ọláníkà nẹ́bì sọ bẹ́ẹ̀ kóró yìn rẹ̀ ẹlòmí wá gbọ́ àyà yìí yóò wá dúó mẹ́ yóò ma wá yọ́ yóò ma wá ṣe tó bá wù yóò ma wá pa ọgbà ọlọ́run ọba àríkẹ́ ọláyà ọlọ́run ọba àríkẹ́ ọlá tún wá ní kánàbí ó sọ síwájú wà alim tún wá sọ fún ọ ipé ìyà èmi ọlọ́run ọba àríkẹ́ ọlá wàl adáàbùl alim òun náà ni ìyà ẹlẹ́tẹ̀ ilérò ẹ̀rì pé ọlọ́run ọba àríkẹ́ ọlá méjèèjì náà lọ́lọ́run ọba àríkẹ́ ọlá gbé wá sí wàáwù sí nǹkankan ọlọ́ọ̀bá àríkẹ́ láti láláforíjì lóhun ọlọ́ọ̀bá àríkẹ́ láti rí aláàánú lóhun a ma wá bá lọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ láti wá fún wá lára ipé lọ tún fún wọn ní ipé ìyà èmi ọlọ́ọ̀bá àríkẹ́ ni ìtumọ̀ eléyìí òun náà ní pé ẹni tó bá ṣe tọ́lọ́ọ̀bá àríkẹ́ ọlá ẹni tó bá mọ ọlọ́run tó jọ́sìn fọ́lọ́ọ̀bá àríkẹ́ ọlá lọ́nà tó yẹ kó gbà kó jọ́sìn fọ́lọ́ọ̀bá àríkẹ́ ọlá irú ẹni bẹ́ẹ̀ òun náà ni yóò rí àánú ọlọ́ọ̀bá àríkẹ́ irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ó rí àforíjìn látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nídàkejì ẹni tí máa wá fagbọ́ ọlọ́ọ̀bá àríkẹ́ ìpáyà ẹni tí ń pa nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ bá àríkíọlá ẹni tí ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àríkíọlá fẹ́ dámí ẹni tí ń ṣe àwúwà àwọn ẹ̀tẹ́ orísìírísìí tọ́lọ́wọ́ bá àríkíọlá ní ká jìnà sí tó jẹ́ pé bẹ̀ láti máa bá ẹni tó yẹ kó gbọ́n tọ́lọ́wọ́ bá àríkíọlá pa wá láṣẹ ká ṣe nínú ìjọsìn à ní bá ìpé kọ́lá ànábì sallallahu alaihi wasallam kó fún wọn nírò ìpé ìyà ọlọ́wọ́ bá àríkíọlá bí kí ọlọ́wọ́ bá àríkíọlá ṣe fẹ̀ bí àánú ọlọ́wọ́ bá àríkíọlá ṣe pọ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìyà ọlọ́wọ́ bá àríkíọlá òun náà ni ìyà ẹlẹ́ta ilérò fún gbogbo ẹni tó bá gbèrè ìyà náà lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá tó ká mọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá látara bóòlù ànábì sallallahu alaihi wasallam ṣe ròyìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún wa eléyìí náà ni ó já ní àmàdájú nípa ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ọba tá à ń jọ́sìn fún torí pé táà bá mọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá bóòlù àti fẹ́ sin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá táà bá wá mọ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá táà bá ń sin ọlọ́run a jẹ́ pé láti ní ká mọ bá àríkẹ́ ọlá táà bá mọ ń jọ́sìn ìjọsìn wa ò ní sáǹfàní abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n mú ọ̀rọ̀ kan wá ẹ̀yẹ́ pé abinu asaru kan pé abdullahi abbas radiyallahu anhuma wọ́n ní àwọn shayatin wọ́n lọ lè bá Ìbílísì ìtò jẹ́ olórí wọn jọ kan wọ́n ní kí ló dé tó máa dunnú ní dùnnú tó jẹ́ pé àìrí kò dúró ẹ̀ nígbàtí onímọ̀ bá jáde láyé tó ní ma bá kú a rí pé nù rẹ̀ ó máa dùn wọ́n tó jẹ́ Ìbílísì èsè tó máa dunnú àmọ́ tó wá jẹ́ pé ẹni ni tí èso ní mímọ̀ òun kàn jọ́sìn fọ́lọ́run nǹkan ṣe nẹ́bílà nǹkan ṣe ogbẹ̀ irú eléyìí nìsìn àárí pé inú rẹ̀ dùn tó bínú rẹ̀ ṣe máa dùn tí ẹni tó bá ẹni tí máa jẹ́ tó jẹ́ olùjọ́sìn ẹni tí ò nímọ̀ nípa ìsìn ọlọ́wọ́ bá àríkíọlá òun kàn jọ́sìn ni ń kírun ń kàn ṣe ìjọ́sìn kò ní ìkankan kò mọ̀ nípa pé kí ìdájọ́ kí lọ́lọ́run wípa eléyìí kí lọ́lọ́run ò fẹ́ kí lọ́lọ́run ní a mọ́ ṣe àwọn alọ́lẹ̀ bá àwọn alọ́lẹ̀ bá àfà ìgbé ìrẹ́ àfà ǹjẹ́ ọba rẹ̀ lágbára láti kó gbogbo ayé jọ pátápátá sínú ẹ̀yìn ẹyọ kan láti kó gbogbo ayé yọ sínú ẹ̀yìn kan ṣoṣo ẹ̀yìn ìbìlísù wá ń sọ fáwọn ọmọ rẹ̀ ipé tẹ́ ẹ̀rí báwọn nìsìn ẹ̀rí béèrè ọ̀kan tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀rí kó dìdì kèfèrí látara béèrè tó dáhùn nítorí pé ìbìlísù gan fúnra rẹ̀ mọ́lọ́n ọmọ Allah Eh, àmọ́ nítorí pọ́lọ̀wọ́ bá àlékọ́ láti sáàpù ìyá rẹ̀ lòun náà fi dúó nígbò pé gbogbo òun nìkan kọ́lọ̀wọ́ dá wọn náà òun ma pé àwọn èèyàn sínú ọkọ̀ ọjá ànámà kẹ́bọ́lọ̀wọ́ bá àlékọ́ láti ń pé àwọn èèyàn sínú ọkọ̀ àlìjẹ́nà so ìbìlísù wá sọ fáwọn ọmọ rẹ̀ pé ó wá sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹ̀rí kó ti di kèfèrí láàrin bó ṣe dáhùn láàrin ìṣẹ́jú kan ó ti di àdì kèfèrí lé ìbéèrè tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ó tún wá ní kankan lọ ó wá nígbà wọn dọ́dọ̀ onímímà wọ́n bìlísù béèrè lọ́wọ́ rẹ̀ ìpè sọ́lọ́wọ́n ọba rẹ̀ ọba tó ń jọ́sìn fún ẹ̀ ǹjẹ́ lágbára láti kó gbogbo ayé jọ sínú ẹ̀yìn kan ṣoṣo ẹ àfáà yìí dá lóhùn pé ó lágbára bẹ́ẹ̀ ìbílí tún wá béèrè béèrè síwájú ìpé ọ̀nà owó lọ́lọ́wọ́ bá lè kẹ́lọ́gbà tí ó fi ṣe ẹ àfáà yìí wá dá lóhùn pé yàkúlù kún fàyàkúlù ọlọ́wọ́ bá pa gbogbo ayé láti pé kó wà nínú ẹ̀yìn yóò sì wà bẹ́ẹ̀ kò jù báwọn ọlọ́wọ́ bá lè kẹ́ ló sì sínú ìbílí tún ìmá rẹ̀ tó ní ìnísìn yóò fi jẹ́ kíni kò ní jẹ́ kóhun rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó wọnú ìyà tó bá jọ́ gbìdàrí kìyàmà yóò ma fi ìmá rẹ̀ yóò ma fi gbà wọ́n lẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà nínú òun fi máa ń dùn tí onímọ̀ kan bá jáde láyé tó pé tó onímọ̀ kan bá jáde láyé wà òun nísìn àǹfààní ti wà fóhun láti kíni láti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan tí irú onímọ̀ yìí tí ò bá gbà wọ́lẹ̀ nígbà tí bá a ní máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkíọlá pẹ̀lú àìmọ̀kan a ní máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkíọlá pẹ̀lú mọ́ bá ṣe lé ilẹ̀ fún wa táwọn náà wà kó pé ẹgbẹ́ àtàrùn tó ń tọ́mọ́ àtàmọ́ sí náà láàfin ṣe àbùkátà sí ká ní mímọ̀ ìmọ̀ yóò wá yọ ẹnìkan kan lẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ kò yọ ọmọ kéwú lẹ̀ ẹ̀yìn ó kéré ju àgbàlagbà náà gbọ́dọ̀ máa béèrè béèrè ẹ̀yìn ọ̀nà téèyàn máa ń gbà téèyàn máa fi ní mọ̀ ọ̀nà eríṣiríṣi ni èèyàn a máa ní mímọ̀ níwọ̀n bá ìmọ̀ tí ó ṣàǹfààní fún ọ fúnra rẹ̀ túláàsì ni kò ní eléyìn ìmọ̀ tí ó ṣàǹfààní fún ọ tí ó wúlò fẹ́sìn rẹ tó fi ṣe ń tọ́lọ̀ ọba àlekí ọlápá ọlàṣẹ kó wá sí láyé túláàsì òun náà ní kí gbogbo wa ká ní eléyìn èèyàn jágbàlagbà ni ó jẹ́ arúgbó ni ó jẹ́ ọmọ kékeré ni túláàsì ni ká ní gbogbo eléyìn ẹ̀ wá rí àtúnwá bùkà ìmọ̀ tí ó tún wá ní tó jẹ́ pé yóò tún wá pọ̀ débi pé ó tún ma wá bí ṣàánú àwọn èèyàn ó tún ma fi pe àwọn èèyàn so eléyìí àlékún ní nínú oore tó jẹ́ gbogbo ẹni tó bá nírú eléyìí ń ṣàǹfààní fúnra rẹ̀ ní ìtún ṣàǹfààní fáwọn ẹlòmíì òun náà ló fà tó fi jẹ́ pé rú wọn anábì sallallahu alaihi wasallam anábì ní irú àpèjúwe rú wọn wọ́n dà gẹ́gẹ́ bí òṣùpá láàrin àwọn ìràwọ̀ ni àwọn tó ní mímọ̀ tán tó wá ń kọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ onímímọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí òṣùpá ìmọ́lé òṣùpá láàrin ìràwọ̀ ni so látara àdí eléyìí ẹ má jẹ́ a máa ń nípayà nígbé àtàbà ń bẹ̀rẹ̀ sí wá mọ̀ dáàmà ṣe hútùbà kèé ṣe eléyìí ní tágẹ́ẹ̀tì òun kálùkù wa tágẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ òun náà ni pé bóòlè ní gangan ó sì túnra mi ṣe bóò ní ṣe máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá níbàmù bí ṣe fọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá ti pàlá ṣe ká máa jọ́sìn bóò ní ṣe ní máa fi ìtọ́fọ̀gbẹ́ tí wà sọ pé kíni tí sọ pé ń ṣe mara gbogbo àwọn nǹkan wọ̀nyí abùkátà sí ká kọ́kọ́ fúnra wa náà tó bá wá nímọ̀ nípa rẹ̀ tọ́lọ̀ bá sílẹ̀kùn rẹ̀ fún ọ tó bá wá pọ̀ ó wá di tún láti fún ọkọ̀ náà tó máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tó látara àdí eléyìí àkọ́kọ́ nu nínú àwọn àmọ̀ta ní bùkátà sí òun náà ní ìmọ̀ nípa Ọlọ́run ọba àríkẹ́ọlá tó tá a bá ti kẹsẹ̀ járí níbi eléyìí a tún bọ́ sí stéjì ẹlẹ́ẹ̀kejì a bọ́ sí stéjì ẹlẹ́ẹ̀kẹta tó látara àdí eléyìí a lè là kúrò níbi gbogbo fìtínà eríṣiríṣi tí ó máa ṣẹlẹ̀ láwùjọ wọ́n wí eléyìí lónìí wọ́n tún wí eléyìí lọ́la ẹlòmí ó máa wá rò pé wọ́n ti dọ́pọlọ wa rú tẹ́lẹ̀mí bá sí rédíò ní ìsìláhàn kan wá ní eléyìí ṣe kíní kan tó bá tún yá àwọn ẹlòmí ò tún ní kò tún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 بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم